بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم azikiri tó ní àpọ́nlé tí máa ń sẹni dá lápọ́nlé azikiri alápọ́nlé tó sì tún lẹ́san tó tóbi wájú ọlọ́run asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin àwọn wa àti ọkàn wa ó níṣẹ́ púpọ̀ tó yẹ kó máa ṣe fún wa ọlọ́run sọ́nà alukurani pé bi dhikrillahi tatma'inul qulub pé bó o bá ṣe ń ṣàzikiri sí i lọ́kàn ó ṣe máa balẹ̀ sí i azikiri oríṣiríṣi la gbà látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam azikiri oríṣiríṣi ló wà nínú alukurani tá a máa ń sọ tẹ́kọ̀tà bá ti ń sọ à ń rántí ọlọ́wọ́n ọba bàbá ti ń rántí ọlọ́wọ́n ọba báwọn wá ṣe ń dunimọ̀ tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó ṣe máa dayọ̀ sí bọ́rọ̀ wa bá ṣe ń dayọ̀ sí láyé owó ṣe máa yọjú sí ní gbogbo ọ̀rọ̀ owó ṣe máa wá dà sí láfi ráyè gbé àtọ̀run azikiri yìí wá ní àǹfààní márùn-ún àzíkìrí alákọ̀ọ́kọ́ tí ń ṣe bẹ́ẹ̀ ni pé ìjọ tí ẹ̀dá ọmọ ẹ̀dá dámọ̀ bá ti lè kà níjọ tó jí tó ti kà ó gba ẹ̀san wípé ó bọ́ okùn ẹrú lọ́rùn èèyàn mẹ́wàá alákọ̀ọ́kọ́ ni Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì àzíkìrí yìí bó o bá ti kà ọlọ́run ó kọ dáadáa pé ó ṣe dáadáa one hundred wọ́n kọ fún ẹ gbogbo dáadáa o fún yàn lówó o ní oúnjẹ o kọ́lé fún o ra mọ́tò fún yàn o gba aṣọ fún yàn ọlọ́run fún ẹ ní dáadáa one hundred ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé tó o bá ti kà zikiri yìí ọlọ́run ó pa aburú one hundred ọlọ́run ó parẹ́ yóò parẹ́ fún ẹ bó o bá ti kà zikiri yìí nígbà tó yẹ kó o kà bó ṣe yẹ kó o kà aburú pé o ṣaburú one hundred ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó ní káwọn mọ̀lẹ́kà kan parẹ́ fún ẹ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ tó tún jẹ́ pabambarì ibẹ̀ òun ni pé jọ́ tó o bá ti jí tó o bá ti fi lè kà zikiri yìí allah akbar bó o bá ti ń kà zikiri yìí tán bó o ti ń dìde báyìí ọlọ́run sì gbé gàgà alherizu shield láàrin ìwà àti ṣèyítàn àtàwọn ọmọ ogun ẹ̀ níjọ́ yẹn bó o bá ti kà á ṣèyítàn ò ní kankan láti ṣe pẹ̀lú ẹ̀ ṣèyítàn ò ní súnmọ́ bí tó wà bó o bá ti kà ṣèyítàn ò ní súnmọ́ nu business ẹ̀ tó bá ti kà ṣèyítàn ò ní ráyè lọ́rọ̀ gbèsè ayé ẹ ti pure látàárọ̀ ọjọ́ yẹn tilẹ̀ fi ṣu ẹlẹ́ẹ̀karùn tó wá jẹ́ pápánbarì ń bẹ̀ ni pé ìwọ ló dáa jù wájú ọlọ́run gbogbo ayé àyàfi tá a bá tún rẹ́ni tó tún wá kà ju iye tó yọ ká lọ kí lásìkiri ọmọ ìyá mi lọkùnrin àti lóbìnrin àzíkiri yìí kí ni àzíkiri yìí àzíkiri yìí á máa pè pẹ̀lú gbogbo ọkàn á máa kà á pẹ̀lú gbogbo mímọ́ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba á máa pè pẹ̀lú pé tá a bá ń pè á máa rántí ọba nǹkan tá à ń pè á ní wòye tá a fẹ́ pè a máa pè ní pàápàá yẹn tá a fẹ́ pè á fún ọlọ́run lásìkò láti láti láti láti mọ̀ pé a ah, ẹrú mi tó ń pè àzíkiri yìí ó mọ nǹkan tó ń ṣe kí làzíkiri yìí òun ni la ilaha illallah wahdahu la sharika lahu lawul mulku wa lawul hamdu wa huwa ala masha allah tabarakallah wàá wò pé ah ntí Imam Hamid wa karamọ̀ lélẹ̀ ó tó kí n karamọ̀ ẹ̀ e, torí gbogbo àwọn ẹ̀san tọ́lọ́run papọ̀ sára kínní bó o bá ti jí láàárọ̀ ṣe one hundred gẹ́gẹ́ bí hadith tí Buhari gbà wá látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bó o bá ti jí láàárọ̀ ṣe one hundred la ilaha illallah wahdahu la sharika lahu la ul mulku wa wa huwa ala kulli shay'in qadir ìtumọ̀ ẹ̀ la ilaha illallah mò ń sọ wípé kò sí ẹlòmíì kò sọba mi àfọlọ́wọn ọba kò sẹ́ni tó tó jọ́sìn fún àfọlọ́wọn ọba wàhádàhù òun nìkan la sharika lahu pẹ̀lú bó ṣe tó kò ní pátánà kò ní ẹni tọ́jọ́ ń fa ń kò ní gbàkejì kò ní nǹkan òun nìkan náà ni làwọn mólíkù ọlọ́wọ́n ọba yìí ló lọ́lá gbogbo ọlá pátápátá kò sẹ́ni kankan tó lọ́lá tó tọ́lọ́hún wala wọlé hamdu òun ọba tó ní ẹ̀yìn wàá wà ala kulli shay'in qadir ọlọ́run ọba yìí wá kápá lọ́rẹ́ kó ṣe gbogbo dáadáa kí kápá tọ́lọ́run kápá kó ṣe dáadáa ọlọ́run wọlá pé wá ń sọ pẹ̀lú mímọ́ ọkàn tó líǹkì ara ẹ mọ́ lọ́hùn tó fọkàn ara ẹ sọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tó wá fẹ́ nulẹ̀ ayé ẹ̀ ń dáadáa ọlọ́run ó máa wá ṣe fún ẹ gbogbo ohun tí wọ́n ń bá ẹ lẹ́rù ọlọ́run ó máa wá lè jìnnà sí ẹ gbogbo ẹ̀rù tó ń bà ẹ́ lórí ọ̀rọ̀ ṣúná lórí ọ̀rọ̀ ilé ayé lórí ọ̀rọ̀ àwọn ọmọ lórí ọ̀rọ̀ àwọn ẹbí ọlọ́run wọn máa jẹ́ kó ṣe dáadáa fún ẹ one hundred every day ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin la ilaha illallah wahdahu la sharika lahu lawul mulku walawul hamdu wa huwa ala kulli shay'in qadir tó o bá ti sọ ìwọ ló dáa jù ní gbogbo ilé ayé àyàfi tẹ́lómi bá sọ one hundred and one àbẹ́lómi bá sọ one hundred and two àbẹ́lómi bá sọ one thousand àbẹ́lómi bá sọ five hundred lọ́n dáa jù ẹ lọ ìwọ lọ́hùn wọ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin wo bó ṣe simple tó lórí àwọn wo bó tó yẹ tóbi tó níwájú ọlọ́run ó mọ tí mo ẹ̀ lórí sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ọlọ́run má fi ẹ̀san rẹ̀ má fi dùn mí má fi ẹ̀san rẹ̀ má fi dùn gbogbo àwọn tó ń wò wá ọlọ́run ṣàánú wa sọ̀rọ̀ wa dayọ̀ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin má gbàgbé láti láìkì fídíò yìí má gbàgbé láti share fídíò yìí má gbàgbé láti lọ sí YouTube kó lọ sáàṣì Sabic Dawa TV Sheikh Abdulqayum Balari Islamic Center TV channel láìkì wa ọlọ́run bá mi láìkì rẹ ọlọ́run bá mi yọ́nú sí ẹ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.